sheikh abdulaziz mumbaz san jáde láyé ọ̀pẹ́ rẹ̀ alalbani tẹ̀lé sọ́lé ibùnú tèmi náà tẹ̀lé ọba mi wájú káwa oní sheikh ó ní fìtínà dé mo ní bẹ́ẹ̀ ni ó ní ilẹ̀ ti rọ́ mo ní ni tá a bá wo ohun ń ṣẹlẹ̀ ní international sphere àwọn èèyàn wá ń jàdùn wọ́n fẹ́ tẹsẹ̀ bọ bàtà ń sí wẹ̀ ní gírèèdì ẹsẹ̀ ń tí ó wọ̀ ní ti ń fa fìtínà nù. a ah, lágbájá kó rọ́ọ̀dù fún lágbájá sàkásè pé fọ́ lágbájá lẹ́nu ní ti ń ṣẹlẹ̀ nù. ẹni tí ò bá mọ ní ti ń ṣe eyín ò ọmọ rán yóò wá fi ìmọ̀ gangan gan lẹ̀ nítorí náà káwọn ọ̀dọ́ ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. na ìbéèrè tí ó kẹ́yìn wọ́n ní ẹni tí wọ́n ṣe operation fún as a result of that ó wá ń wò ó pé ṣé òun lẹ́tọ̀ọ́ sí issue family planning kó bóyá operation yẹn bóyá wọ́n sọ pé kò lè ó máa affect health àbí nǹkan. dókítà mùsùlùmí tó nípa àyà ọlọ́run ọba òní ò lè sọ yìí tó bá yẹ pé dókítà mùsùlùmí ni tó nípa àyà ọlọ́run ọba wọ́n náà lè sọ yìí but ọ̀gọ̀rọ̀ àwọn doctor ni kò sí àsìkò ibòmíì ti development medical facilities ti wà wọ́n ní kò di lọ́wọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ewu wà ewu máa wà ń bẹ̀ dókítà mùsùlùmí tó nípa ẹ̀ ọlọ́run ọba òun ni ó wà á mú recommendation yẹn wá tó bá yẹ pé fíìdì rẹ̀ ni pẹ̀lú ìpáyà ọlọ́run ọba lórí nítorí tó dẹ̀ mọ̀ pé nítòun bá sọ òun lè jábọ̀ fún níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama á tẹ́tí sí ní tọ́sọ̀. salamu alaykum. wa alaykum salaam tala. Ah, ẹ ṣe gan ni sir. kọ́jà tí mo kọ́kọ́ béèrè ni lórí rìbá. now mo rí wípé ó ṣe díẹ̀ tí mo open account now as a fixed eh, deposit now torí nígbà yẹn eh, àgbọ́yò sí. ìgbà tí mo believe pé wọ́n ń sọ ni pé kí ọ̀rẹ́ wa bá mi àbí hmm. kí ọmọ yẹn wá bá mi face to face hmm. yá mi lówó ń fi oyè báyìí kún ìyẹn ni mo rò pé rìbá bẹ́ẹ̀ kéèyàn ní owó kó fi sí bank kí wọ́n sọ pé àbí kó máa negotiate Mm. pé thirteen percent kí n sọ pé fifteen percent so èyí n kò ṣe rìbá. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àgbẹ̀yẹ wa lékún. so nǹkan tí mo ṣe nìyẹn so ó wá di ní àárọ̀ yìí mo wá rò pé ah, nígbà tá àgbọ̀ ti dé sí i mm. tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa lọ ń béèrè lọ́wọ́ pé mm. ti pírọ̀dù yìí ṣe ẹ ti fi owó yẹn níta yẹn ti ṣe ẹsẹ̀ lẹ́sẹ̀ àkáǹtì tèmi wọn ní àwọn ti ṣe bàbí tó ń bá ṣe máa bá wọn jà pé kí ló dé so máa wò pé látijọ́ ẹ̀mí òwúlẹ̀ béèrè mọ́ bí irú interest ẹ̀mẹ́ yẹn sì èèyàn lè gbà á Ah. kó fi ṣe ti tọ́lọ́hún àbí kí kúkú close àkáǹtì ẹ̀ completely. ìgbà tí àìmọ̀ kan wà yẹn bẹ́ẹ̀ni sá. afọlọ́hàn àmọ̀ sálàfà ọlọ́run forí jìn àṣìṣe ńgbà tá a mọ̀ kankan ìgbà tẹ́ ti mọ̀ ẹ close fixed deposit. interest tó ti bá wà ń bẹ̀ yín sí kí ni kí n fi ṣe. àwọn àfáà a gbọ́dọ̀ fi. ó fún ọ tẹ́sìn jẹ a gbọ́dọ̀ gbà láti fi sọ wípé a gbọ́dọ̀ gbà láti ná pé a jẹ torí pé bẹ́ẹ̀ tó jẹ haram tó jẹ rìbá náà nù but bí uh, social project tí e ṣe pé directly ọjọ́ mọ́ nǹkan ẹ̀sìn wọ́n ń sanwó ọlọ́dẹ àdúgbò wọ́n ń kólé àdúgbò wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan báwọn èèyàn lè na sírun nǹkan èèyàn lọ sílé ọlọ́run. ah la torí bàdà ni èkejì òun ni nípa ti politics astagafula hmm. ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rò pé two thousand and fifteen hmm. èmi náà máa díje hmm. so kódà gan mo ti wọ́n sì ń lé wa kálórì rẹ̀ dì sìn. kódà gan mo ti gbé ìgbésẹ̀ tó yẹ pé mo ti bá dé bìkan so torí teacher, ni mí mo lè lérò pé tí bá tún ṣe politics náà èèyàn lè fi ṣe ti aráàlú but mo wá ń bá. gbogbo wọn tí a máa ń sọ náà. mo wá ń bá. àlùwalẹ̀ olóògì ni dẹ̀. Mm, mm, mm, so mo wá ń bá eh, muslim brother kan sọ̀rọ̀ tẹ́ pé òun ni mọ̀ọ́mọ́ tẹ́ pé òun náà dẹ́ ó gbìyànjú nípa súnà ó wá sọ pé ó wá discourage mi totally. pé pé kí n má tiẹ̀ sọ pé mo máa fi ara sí. pé ká má forí ara yín fọ́ àgbọn. bẹ́ẹ̀ ni sà pé kí n má tẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó ń wá mú wá ni wípé ó ní politics tí wọ́n ń ṣe ní nàìjíríà democracy ni democracy kẹ̀sì ni ọmọ ènìyàn ló ṣe agbẹ́tẹ̀rù ẹ̀ so ó yàtọ̀ sí politics tọ́lọ́wọ́n ọba pé tó yẹ pé eh, ibi tẹ́ pé wọ́n ti ń ṣe policy tó lọ́run ba tẹ́ pé wọ́n máa dìde ìfàyàn sílẹ̀ tẹ́ pé kì í ṣe pé èèyàn fún ẹ ló máa fún ẹ sọ pé òun fẹ́ díje pé èyún ò dáa pé nàìjíríà yìí pé eh, nǹkan tó ń ṣe democracy yẹn hmm. pé kò dáa so bàtà yẹn sọ lẹ́ẹ̀kan pé tẹ́ pé èèyàn bá lè ṣe dáadáa tó dára ẹ̀ lójú bóta àkọ́tọ́ bá rẹ́dí láti fúra rẹ̀ fún àgbọn. gbogbo àwọn tí wọ́n wá jáde lọ tí wọ́n láwọn dára àwọn lójú wọn ò sọ síta but wọ́n ń kábàámọ̀ burúkú nìsín. Hmm. so àádẹ́ man qasama lam yara bima raha rahu ma ní ilayhi ma náà téèyàn bá fi téèyàn rí tó fi ṣe àkàrò lórí tí ò tí ì rí nítorí yọtọ̀ka bíwájú ṣe rí fún un. àbí sáà ẹ má bínú sáà àwọn àtọ̀ tó tún wá sí mi lọ́kàn ni pé ó dùn mí pé mo ti dàgbà díẹ̀ sí i. kábà ní pé mo bá ṣì kéré tẹ́ pé egungun ṣì le tíyan lè join bí force. mo rò pé bóyá ìbá ti overthrow government bẹ́ẹ̀ má rò pé tíyan bá bímọ ṣàpọ̀ èyún kì í ṣe pé bóyá wọ́n wulẹ̀ ń dìbò kèése bá bímọ tó fi sí àmì. islam ni wípé. láti lè fi tún ìlú ṣe. kèése làṣàn islam ó ní wípé ká ká dojú ìjọba bolẹ̀ àwọn ìjọba tí wọ́n ń bá sàlàfíà jà tí wọ́n bá mọ sàlàfíà ni sàlàfíà gan ló yẹ kí wọ́n encourage torí pé kí ni sàlàfíà ọkọ̀ sàlàfíà olórí sàlàfí òní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn tá à ń fi tí wọ́n ṣàríkọ́ṣe lórí rẹ̀ ó ní àwọn sàbí rẹ̀ rọ́dẹ́là àná àtàwọn tí ó fún wa ní tẹ́síkíà lórí wọn. èèyàn gbọ́dọ̀ máa rí tó wà nípò ìwọ̀ tá a gbọ́dọ̀ fún olórí ó ní lórí ti dáadáa tí ó ti sọ pé ká má kírun kò sọ pé ká má kò ṣe òfin tó jẹ́ pé yóò jẹ́ haramu tí ó pẹ̀sìn wa lára a lè ta sí. sọ wọ́n gbé wọ́n gbé sàlàfíà lẹ́yìn àbí kí gbé lẹ́yìn ọ̀yẹ́ gbé lẹ́yìn ni but ẹni tí ń gbà wọ́n lẹ́rù ò ní wípé ọ̀gọ̀rọ̀ wọn gẹ́jẹ́ gbúdú jẹ́ra ni wọ́n n tí wọ́n ń jẹ tí ò rí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kára ló e, òfin yìí ń bọ̀ yóò bí wọ́n léèrè bó lẹ́ ṣe rélé anẹ́lẹ́ kahada mbolo ti rélé torí inú ẹ̀sìn Islam tá a bá gbéyàn sípò ó ní iye tá à ń fún un tó bá wá kú òǹbẹ àwa rí i wípé n tó ní lọ́wọ́ ó ju n tá a kọ́ọ́lẹ̀ fún lọ kìí ṣòfin yìí pé ó jalè àgè lọ́wọ́ ni o àwọn èèyàn ń ṣe mistake yẹn pé torí ah torí yẹn ó ti jalè kán gé lọ́wọ́ là ọjà ń bá àmọ́ náà ni gbóhùn tó kóhùn á fún ní òǹdíwọ̀n in tó tọ́ sí i ṣàwọn pa àṣàbòsí sí i èyí tó kù á gbé sínú ọ̀rọ̀ aráàlú láti fi tún lù ṣe. àwọn tí wọ́n kó billions jọ àní payín àní gẹ̀yìn. tí ò wúlò fún wọn tí ò wúlò fún wọn kì í ṣe pé hmm, ẹ bá kó o wá èwo nìpín tí wọ́n ń bẹ̀ ṣebí ń tá a bá wọn ṣàlùkáwà nínú pé á fún wọn wọ́n dẹ̀ láwọn ó ṣe sáfíìsì fún lò ṣebí khidma khidma ni wọ́n láwọn ó ṣe fún lò owó khidma yìí ni ìyókù á fi tún lù ṣe tá a bá gba tọwọ́ ẹnìkan ó yanjú ọ̀rọ̀ electricity nàìjíríà sọ yìí wọlé lọ tá a bá kó àwọn mẹ́wàá jọ tá a gba tí wọ́n kó báyìí lórí eléyìí gbogbo àìrí náà àìrí lò ní nàìjíríà yóò kó ń bẹ̀. ara lófin là fi gbogbo ẹnu sọ wípé kò sí àbáyọ fún tí ń bẹ yìí àfi ká tẹ̀lé ní tọ́lọ́n fẹ́ràn Muhammad sallallahu alayhi fẹ́ jọ bí i'm sorry ẹ gẹ́gẹ́ bí nǹkan tí fi kọ́ wa pé kò dáa kí ọkùnrin ọkọ tìyàwó kọ́ ní àjọṣepọ̀ ní bathroom àbí ní toilet. a ah, ah, ah, sọ bẹ́ẹ̀ kọ́ ọkọ gbọdọ súnmọ́ ìyàwó rẹ̀ níbi tígbẹ́ ti ń jáde ní fùrọ̀ ní fùrọ̀ eh, eh. nisa'ukum harthulakum fatu harthakum annashitum. Eh. mo ṣe bí tọ́lẹ̀tì lẹ. rárá rárá n tó túmọ̀ sí ibi tí ìgbẹ́ ti ń jáde ìyẹn ní pé fùrọ̀. bẹ̀tìyàn lè kíyàwó ẹ̀ mọ́lẹ̀ ní tọ́lẹ̀. kò síbi tí o ti lè kí mọ́lẹ̀ kọ́sà máa ayé aláàlì rẹ̀ ni. salamu aleykum. aleykum salaam. sọ́wọ́n kálá máa bẹ hàmì kìsà. ó kù béèrè kan. ẹ dákun sa. èmi náà ní béèrè kan àfáà tí ó béèrè rẹ̀ rè. ẹ ṣeun bàbá mi. naam alhamdulilayi allahumma salli ala muhammad wa sallim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. tó jazakumullahu khairan sa ọlọ́run jẹ́ àríyìn pẹ́ ẹ má lọ ṣàlùwà lámbè mi fẹ́ béèrè béèrè mi ẹ tẹ́tí gbọ́ ẹ má cheat mi. naam nínú àwọn ọmọ ẹ̀yà ló rán mi sí yín pé kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín kẹ́sì dá wa lóhùn ìbéèrè náà ni pé wọ́n fún ní admission ní Zaria the last two years torí pé nǹkan ò sí lọ́wọ́ ọlọ́run ò di omi top ìgbà tó di pọ́n close ẹ̀ ló ṣe wá ń sọ but lọ́dún ìwọ̀n ìtún fún un ó ìtún fẹ́ bọ́ náà